الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وبتي أتكا أرى الله أرى tí ó wá ní àyà kẹrìnlélógún nínú suratul Isra a'udhu billahi minash shaitanir rajim واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا قلت لهم ذاك اليوم gbogbo lọ síbi kí wọ́n jẹ́ni tí ó máa tẹríba fún àwọn òbí wọn kọ́ mọ́ máa wúra wọn àwọn tó bá kan àwọn jẹ́ bá kan pẹ̀lú àwọn òbí wọn lópin ìgbà tó bá ti jẹ́ pé tí wọ́n ṣe tí wọ́n fi tẹríba sáwọn òbí wọn kò bá ti takùtà lọ́n kò bá ti takùtà nàbì sallallahu alaihi wa sallam ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa ó tún wá kọ́ wa bá ti máa ṣàdúrà fáwọn òbí wa lọ́yà tá ti dàgbà tá ti dògbó lójú wa àbí lẹ́yìn ìgbà kan ti kú ọlọ́run ni àwọn ṣàdúrà pé ọkọ̀ rọ́bì irhamhuma kama rabbayani saghira ọlọ́run bá mi kí àwọn méjèèjì bí ẹ bá ti ṣe ṣètọ́jú mi ní kékeré àwọn ìgbà wá wá wá lóríṣiríṣi tí wọ́n tọ́ka sí kó ti ṣe pàtàkì tó kíkẹ́ kéèyàn jẹ́ ẹni tí yóò máa ṣe dáadáa sí àwọn òbí rẹ̀. wọn nínú ẹgbàá wọ̀rọ̀ kan ikú Ànábì sallallahu alaihi wa sọ́lẹ̀ nínú ẹgbàá wọ̀rọ̀ tí Imam ahmed tó gbé jáde wọn ni wọn máa man adraka walidayhi aw ahadahuma fadakhala an-nar fa'ab'adahu Allah ẹnikẹ́ni tó wá fi lè bá bàbá àtìyá rẹ̀ láyé tàbọ̀ kan nínú àwọn méjèèjì nìkan lọ bá láyé. tó wàá ṣe ọ̀tara wọn ṣe ní tí ó mọ ọ̀rá àlùjáná wọ̀ tó fi wá wọná àjẹpẹ́ kí ọlọ́run ẹlẹ́dàá wọn kó gbé ọ jìnnà ẹni pé kọ́ lọ́wọ́ kọ́ ẹni tó jẹ́ pé ẹni tó lè fi ọ̀rá àlùjáná wọ̀ orí ṣùgbọ́n ṣàmúlò rẹ̀ dáadáa nínú àwọn ìgbà wa mi náà ọ̀rọ̀ tó kún jọ bẹ́ẹ̀ tún wá ẹgbà wa mìíràn bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó tún jọ bẹ́ẹ̀ ó tún wá lápèjúwe ẹgbà wa eléyìí ó náà wá nínú kẹtẹ ẹlẹmọ mùsùlùmí àti àwọn oníkan gbé jáde látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wa nabi sallallahu alayhi wa sallam oní rọgìmà rọgìmà ànf rọgìmà ànf rọgìm tọmọ rọgìmà ànf. رجل أدرك والديه أحدهما أو كلاهما عند الكبر ولم يدخل الجنة ọlọ́run kò fi mọ́ ẹ̀kọ́ fi gbolẹ̀ lẹ́yìn náà kò fi mọ́ ẹ̀gbolẹ̀ lẹ́yìn náà kò fi mọ́ ẹ̀gbolẹ̀ tání ẹnìkan tó sọ yìí pé ó bá bàbá àtìyá rẹ̀ ó bá wọn láyé ọ̀kan ló bá nú àwọn méjèèjì ní àbáwọn méjèèjì lẹ́yìn tí wọ́n ti dàgbà tán ti dògbó. ṣùgbọ́n tí ó wà àlùjànnà eléyìí túmọ̀ sí pé ìgbà tí àwọn òbí wa ti dàgbà yẹn wọ́n bùkátà àmójútó ìtọ́jú tó ga látọ̀dọ̀ àwọn ọmọ ìtọ́jú àti àmójútó tẹ́ bá wá ní lórí òbí yín tó ti dàgbà báwọn yóò ṣe sábà bí kẹ́ rà àlùjànnà wọ̀. nínú ẹ̀gbà wa mi ẹnìkan. هو أبا النبي صلى الله عليه وآله وسلم أنه إبوا مالك ابن ربيعة الساعدي وني بينما أنا جالس عند رسول الله صلى الله عليه وآله وسلم إذ جاءه رجل من الأنصار فقال يعني باب كانت موجوك صدى النبي صلى الله عليه وسلم كنت كان أرى مدينة فبابا النبي صلى الله عليه وسلم يا رسول الله هل بقي علي من بر أبوي شيء بعد موتهما أبرهما به sẹ́ǹkà ká sẹ́kù tọ́jọ́ràn àlẹ́ni lórí nínú kásì dáadáa sóbì méjèèjì tó yẹ kí n tún máa ṣe sí wọn lẹ́yìn ìgbà tó ti kú bí. ànábì sallallahu alaihi wasallam ní na'am bẹ́ẹ̀ ni khisalun arba'a àwọn ìwà mẹ́rin kan wà àwọn ìwà mẹ́rin kan wà eléyìí tó ṣe pé ó tún sẹ́kù tó ọmọ ẹ̀sìn fòbí rẹ̀ as-salatu alayhima alákòókò ni kò máa ṣàdúrà fún kò máa ṣàdúrà fún àwọn òbí rẹ̀ wal-istighfaru lahuma kò sì máa tọrọ àforíjì fún wọn. wa infadhu ahdihima àwọn àdéhùn tí àwọn òbí ti ṣe kó tó di pé wọ́n kú kó máa múṣẹ lẹ́yìn wọn. bákan náà wa ikramu sadiqihima kọ́ máa ṣàpọ́nlé ọ̀rẹ́ àwọn méjèèjì ọ̀rẹ́ bàbá rẹ̀ ni ọ̀rẹ́ ìyá rẹ̀ ni kọ́ máa ṣàpọ́nlé wọn. وصلة الرحم التي لا رحم لك إلا من قبلهما kó sì máa sokùn ẹbí pọ̀ àwọn mọ̀lẹ́bí tó ṣe pé ò ní mọ̀lẹ́bí kankan tí ìbá ṣe lágbọn bàbá àtìyá rẹ̀ lágbọn bàbá àtìyá rẹ̀ náà ló ti ní mọ̀lẹ́bí tí ọba sí bàbá tí ọba sí ìyá táwọn ọba jẹ́ mọ̀lẹ́bí ẹnìkan tó o máa sọ àwọn okùn ẹbí yẹn pọ̀ à ń jẹ́ pé bàbá àtìyá rẹ lójú ọ̀tá máa wọn bàbá àtìyá rẹ lójú ọmọ wọn. فهو الذي بقي عليك بعد موتهما من برهما eléyìí ni tó ṣẹ́kù lórí rẹ tó máa ṣe ní ìgbọ́rọ̀ sóbì rẹ lẹ́nu ní ṣíṣe dáadáa sí wọn lẹ́yìn ìgbà tó ti kú. tọ́ eléyìí túmọ̀ sí pé a ò gbọ́dọ̀ tán rárá jẹ́ táwọn tẹ́lẹ̀ báṣubàṣu táwọn ṣẹṣẹ kò sírò wa táwọn la làmójútó lórí àwọn òbí wa. ẹgbà wa yìí òun náà tún wá òun náà fẹsẹ̀ rinlẹ̀ ẹgbà wa yìí ó wá láti ọ̀dọ̀ Muawiya ibn Jahima as-Sulami anna Jahima jaa ila an-nabi sallallahu alayhi wa sallam bi Jahima. bàbá Muawiya yìí ó wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam faqala ya Rasulullah ó ní anabi aradtu al-ghazwa wa ji'tuka astashiruka mo fẹ́ kópa nínú ogun pẹ̀lú wa anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n mo wá láti wá gbà mọ̀ràn lọ́dọ̀ rẹ̀ faqala anabi sallallahu alayhi wa sallam sọ pé fahal laka min um tó níyàlá yìí wala na'am ó ní bẹ́ẹ̀ ni mo níyàlá yìí. وقال ألزمها أن لا ضيع لكو سجود فإن الجنة تحت رجليها رجال الجنة أبي أسر مجج قلنا له ثم الثانية جاهمة وأبانا بمتاكج وتسبيري كنا ثم الثالثة وتوا متاكتا وتسبيري كنا في مقاعد شتى láwọn àyè ìjókòó ọ̀tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ fàmìtìlẹ̀ hàdà kọ́ irú tó wí náà níbẹ̀rẹ̀ tó ṣe irú dáadáa náà bí sí dáadáa náà náà bí tó fún ìlọ báyà rẹ̀ kò sì tó tì nítorí pé àlùjáná ń bẹ lábẹ́ ẹsẹ̀ rẹ̀ méjèèjì fún ìwọ ọmọ rẹ̀ torí ẹ̀ ìdọ́wọ́ wa ká gbìyànjú láti rí i pé tí a ò bí wa ó wá nínú ẹgbẹ wa láti ọ̀dọ̀ ẹnìkan mẹ́mbẹ́ni Yarbu'a ó ní ataytu an-nabiyya sallallahu alayhi wa sallam mo wá bá nàbí sallallahu alayhi wa sallam فسمعته وهو يكلم الناس يقول ọgbọ́ sànàbì ńgbà tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ mo gbọ tó sọ báyìí. oníyẹ́dùn mọ́ọ̀kẹ́lẹ̀ ọ̀lẹ́yà ọwọ́ afúnni ló ga ọwọ́ afúnni ló jẹ́ ọwọ́ tó ga ọwọ́ ẹni tí ń gbà ńkọ́ máa ń jẹ́ ọwọ́ tó rẹlẹ̀ tọ́ ummaka wa abaka wa ukhtaka wa akhaka thumma adnaka adnaka torí náà ìyá rẹ o ìyá rẹ làkọ́kọ́ ẹni tó mójútó tí wọn máa ń náwó lé lórí ó sì kọ́kọ́ sọ pé ọwọ́ afúnni òkè ló máa ń wà ọwọ́ á ní ìyá rẹ wà àbáàkà bàbá rẹ ìyá rẹ àti bàbá rẹ wà ọ̀kùtàkà ọmọ ìyá rẹ lóbìnrin wà àkàkà ọmọ ìyá rẹ lọ́kùnrin tó ma ẹ̀dẹ̀náka ẹ̀dẹ̀náka lẹ́yìn wọn làwọn tó tún súnmọ́ àtàwọn tó tún súnmọ́ eléyìí túmọ̀ sí pé màdàbà fẹ́ ná ètò lé nínú owó wa wọ́n ẹ̀sọ́rọ́ nìkan bá dáa yóò fi kó ọ̀nà kó lè làákì. wọ́n máa bí wọn anábì sọ̀rọ̀ lọ́wọ́ àtẹ́nà léèrè nípa kí làwọn lè máa ná sọ fún wọn pé ntọ́ bá lé ntọ́ bá lé sí bùkátà yín nínú owó tẹ ẹ ní náà lẹ́nà tẹ́bá tí wọ́n fẹ́ ná ìyá yín làkọ̀kọ̀ bàbá yín ọmọ ìyá yín lóbìnrin ọmọ ìyá yín lọ́kùnrin lẹ́yìn náà àwọn míì tó tún súnmọ́ yín àwọn míì tó tún súnmọ́ yín àwọn míì tó tún súnmọ́ yín. ọlọ́run ẹlẹ́dàá ó fi wá sí àti máa ṣe dáadáa òbí wa méjèèjì ọlọ́run ẹlẹ́dàá wa kó ṣàánú wa kó jẹ́ kí àwọn ẹni tí wọ́n bá ní òbí láyé kí wọ́n túká pẹ̀lú àwọn òbí wọn lálàáfíà wọ́n sì rí dáadáa ṣe sí wọn ilé tí ó ṣe ní sábàbí àtìrá àlùjáná wọn àwọn tó bí wá ti kó kọlọmbà àforíjì wọn kọba kẹwọn kọba gẹ wọn rabbukum ọlọ́wọ́n bá nínú àyà kẹẹ̀dọ́gbọ̀n ó ní rabbukum a'lamu bima fi nufusikum in takunu salihin fa'innahu kana lil-awwabina ghafura ọlọ́wọ́n ẹlẹ́dàá wa ní olúwa ẹlẹ́dàá yín. a'lamu bima fi nufusikum wọn náà ló ní ìmọ̀ jù nípa ti bẹ nínú ẹ̀mí oníkàlùkù yín nítẹ̀ ń sọ nínú ẹ̀mí gbogbo ẹ̀ pátá ọba lọ́mọ ẹ̀yìn gan alára lọ tí wọ́n lọ da yín wọn náà ló sì da ń tẹ̀sí wọn ló da yín wọn ló dérò ń rò wọn ló rírò tẹ̀ ń rò rabbukum olúwa ẹlẹ́dàá yín a'lamu bima fi nufusikum náà ló ní màjò nípa tí ń bẹ nínú ẹ̀mí yín gẹ́gẹ́ bí anabi Isa alayhi salam ṣé ti ṣe sọ lọ́jọ́ gbẹ̀ndà al-qiyamah nígbà tó lọ́n sọ fún yín pé ya Isa idh qala Allahu ya Isa ibn Maryam. أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله وهو عيسى وما مريم سوى لو صفاوية وأمي واتياري لولم مجمي يتسي الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك أني والله kò tọ́ sí mi kí n sọ nǹkan tí ò tọ́ sí mi kò tọ́ sí mi torí pé wọ́n lọ́n in kuntu qultuhu faqad alimta tó wá pé mo sọ náà ni wọ́n lọ́n ti mà ó ti mà pé mo sọ àbí ń sọ torí pé wọ́n lọ́n ta'lamu ma fi nafsi wala a'lamu ma fi nafsik innaka anta 'allamul ghuyub wọlọ́n wọlọ́ ọmọ tí ń bẹ ẹnu ẹ̀mí mi ọmọ tí ń bẹ ẹnu ẹ̀mí wọlọ́ wọlọ́ba tó nímọ̀ nípa gbogbo ń tọ́pa náà torí de eléyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀nà ló máa ti ń bẹ nínú ẹ̀mí oníkálukú wa bẹ́ẹ̀ jẹ́ yan re bẹ́ẹ̀ jẹ́ yan re ẹ̀ lè farapamọ́ sọ́lọ̀ ẹ̀ sì lè fi funfun kẹ́ ẹ fi pe dúdú fọ́lọ̀ ẹ̀ lè fi dúdú kẹ́ ẹ fi pe funfun fọ́lọ̀ ẹ̀ sọ̀lẹ̀ xìí tẹ́ bá jẹ́ ni ìdàkejì kọ̀pá mọ́sọ́lọ́ fẹ́ innahu kana lil awwabina ghafura dájúdájú ọlọ́run ọjọ́ ẹni tí ó ṣe àforíjì fún àwọn ẹni tí máa ṣẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ lẹ́ni tó pa ní tí ọ̀dà tì eh, tó gbájúmọ́ nǹkan tó dára. Sa'id ibn Jubair rahmatullahi alayhi àgbà nínú àwọn olùmọ̀ nínú àwọn tabi'in. وني هو الرجل تكون منه البادرة إلى أبويه وفي نيته وقلبه أنه لا يؤخذ به وني آية ربكم أعلم بما في نفوسكم ọlọ́run ló máa ti ń bẹ nínú ẹ̀mí yín ní yóò máa gbìyànjú yóò máa yára gbìyànjú àti ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì àmọ́ tó ṣe pé nínú ẹ̀mí rẹ̀ nínú àníyàn rẹ̀ ẹnáwó láàyò ọ̀kadọ̀ bẹ́ẹ̀ pé ọlọ́run lè ti torí òun ṣe dáadáa sáwọn òbí ìfi àjẹun àmọ́ yóò máa gbìyànjú àti sáré ṣe dáadáa sáwọn òbí rẹ̀ ṣùgbọ́n lẹ́nu rẹ̀ wọ́n máa sọ pé bí n bá ṣe gan ṣe ọ̀jẹ̀ mi. tí n bá ti ń máa jìyà ni sọ̀ntòrò ẹ̀ lọ́lọ́run aṣọ pé rabbukum a'lamu bima fi nu nufusikum rabbukum a'lamu bima fi fi nu fun nufusikum olúwa ẹlẹ́dàá yín òun náà ló máa ti ń bẹ́nu gbaya yín láàlẹ́ ìṣèlú tó lọ́wọ́ ọba ẹlẹ́dàá wọn máa sọ pé yo fun naa fi anfusihim ma la naa lak. wọ́n máa gbé pamọ́ sínú ẹ̀mí wọn ẹni tí wọn ò ní fi hàn wá ànábì sallallahu alaihi wasallam nítorí pọ́lọ́ alimun bi dhati sudur òun lọ́ máa ti ń bẹ nínú gbáyà ó sì máa ti ń bẹ nínú ẹ̀mí oníkàlùkù wa so eléyìí jẹba. ولا تكتمن الله ما في نفوسكم ليخفى ومهما يكتم الله يعلم ẹ lè gbé بيننا من ń الله. ẹgbẹ́ pamọ́ ẹtún daṣọ bò ẹyí blanketi bò ẹjọ́ pamọ́ dáadáa gbogbo bó tilẹ̀ kọ́ ẹgbẹ́ pamọ́ Allahu Rabbul Alamin yóò mọ̀ náà ni torí ẹ kò sí a ṣe lè gbé nǹkan tí ń bẹ náà mi pamọ́ sí فإنه إن تكونوا فإنه كان للأوابين غفورا أي كان للمطيعين أهل الصلاة يقول لهم بقى ألا فريد نجاة فأواني تنت لا سهل أواني أن ما صلاة أوابين وأن تمارين بأن أن تنت الله ثم تنت صلاة ابن عباس ولهم أوابين أولاني المسبحين أنت ما تعرفه ما فوق الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله سبحان الله وبحمده سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته báwọn ẹni tí máa ṣe àfọ̀mọ́ fún Allah ọlọ́run ọba máa ṣàforíjì fún ọ kò sẹ́ni bẹ́ẹ̀ fáwọn ń tọ́rí kọ́ láti sọ wípé nánu Ibn Abbas wọn nígbà tó lọ sọ pé fa innahu kana lil awwabina ghafura ikú ọlọ́run ọba jẹ́ aláforíjì fáwọn ẹni tí bá máa ṣe àfọ̀mọ́ fún ìdí táwọn fi yan ká máa ṣe wọ̀fíìsà ká máa ṣe díkìrì làwọn fi yàn láàyò á sọ pé kẹ́lá nítorí pé ẹni tó bá fi gbogbo ẹ̀sìn Islam sílẹ̀ tí ò mójútó tí ó tẹ̀lé tí ò wá rí nǹkan kan sí àfàwọn ẹ̀rìkárùn bẹ̀dàíyẹ ẹ̀rìkárùn bẹ̀dàíyẹ wọ́túrúkọ́n bẹ̀dàíyẹ àwọn àzùkárù bídà àdádálẹ̀ àtàwọn tọ̀ríkọ̀ bídà àdádálẹ̀ iná ni wọ́n lórójúmú tó à ń tọ́ dájú ni kó o ti sìn nàdà o ti sìn nàdà báwo ló ti fẹ́ jẹ́ ni tí ń sàfọ̀mọ́ fún Allah nígbà tí o sí lórí tauhid àfọ̀mọ́ náà wàá dà nítorí pé omi gbóná dàpọ̀ mọ́ tútù mọ́ lọ ẹni tó bá wà lórí tauhid ló lè ṣe tasbih tá pé ń ṣe tasbih nítorí pé ọ̀pọ̀lọpọ̀ azkar táwọn ẹni tí wọ́n sí lórí at tí wọ́n máa ṣe ẹ̀rí pé تشتمل على شركيات وبدعيات أو ولو يمتن تقول ساقو جوكو يسابو سولو أبي هذا ذلك يعني قال قال فانيكون وسام فانيك تامي ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا قلوا لدعي wọn náà ló máa ń ti ń bẹ́ẹ̀ náà mí jù eléyìí ìdẹ́rùbá ni ni o ìdẹ́rùbá ni ni ike jẹ́kó jẹ́ pé nǹkan tó da lọ́ọ́ máa ronú rẹ̀ jẹ́kó jẹ́ pé èrò dáadáa ni ó máa tinú rẹ̀ wá nítorí pé nínú àánú ọlọ́run wọn náà ní pé tá a bá ro àti ṣe dáadáa tá a padà tá a padà rí ṣe ọlọ́run kọ́ ládàá kan lẹ̀ fún wa ọlọ́run kọ́ ládàá kan lẹ̀ fún wa tá a bá wá ro àìdá. àmọ́ tá a padà sí ọlọ́run tún kọ́ ládàá kan lẹ̀ fún wa tontorí ẹja máa ro dáadáa ẹja máa ro dáadáa torí kọ́lọ̀ máa ń ti bẹ́ẹ̀ náà mi wá a lè gbé pamọ́ sí i. àwọn olùmọ̀nì àwọn sọ pé sẹ فإنه كان للأوابين غفورا الأوابين هم الذين يصلون بين العشاءين ولا أنتم أنت نافلة عن المغرب والعشاء torí ẹ̀ lẹ́sẹ̀ rí nínú àwọn tíra al-Malikiyya tó wọ́n máa ń sọ yii pé nàwáfíl eléyìí tá ń ṣe láàrin sọ̀láàtul mogiriba àti Ìṣá wọ́n pè ní sọ̀láàtul awuabi sọ̀láàtul awuabi tó apá kan nínú wa wọ́n ní awuabi náà fúnra فإنه كان الأوابين غفورا الأوابون هم náà bọ́ xa. àwọn tí wọ́n máa ń ṣe náfìlà ọ̀gbọ̀há wọn láwọn ni wọ́n gbà lérò torí ẹ̀ èyí owó ọba jẹ́ àwọn tí ó lóore wọ́n sá máa mójútó èyí owó ọba jẹ́ kìí sàwọn ọ̀daràn lọ́lọ́wọ́n bá ń sọ nípa wọn bì àwọn ẹni tí ń sin náà tó jẹ́ pé wọ́n sì ṣe dáadáa. Sa'id ibn Musayyab níbi ayọ̀ ìfẹ́ innahu kana al-awwabina ghafura ó ní ibi báyìí ìtumọ̀ rẹ̀ ni alladhi yusibu dam thumma yatub wa yusibu dam thumma yatub ọ̀nà àlẹ́ni tó kí tó bá ṣẹ̀ yóò túbà tó bá ṣẹ̀ yóò túbà torí awwab náà nìyẹn gẹ́gẹ́ bá ti ṣe sọ ń bẹ̀rẹ̀ awwab ọ̀nà àlẹ́ni tó yẹ pé yóò ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run lẹ́ni tó pa aburú tì tó jẹ́ pé ó gbójú ó dojú kọ dáadáa ṣiṣẹ́ so awwab nìyẹn nídìí lárúbáwá so ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa tafsir àwọn máa túmọ̀ gbólóhùn yẹn pẹ̀lú nǹkan míì látàrí àwọn ẹ̀rí míì tí wọ́n tún rí tọ̀. فإنه كان للأوابين غفورا نقول عبيد ابن عمير وصيك هو الذي يذكر ذنوبه في الخلاء فيستغفر الله منها ولا نجاك أنا ẹ̀ṣẹ̀ tó ń ti nígbà tó bá kúkúra rẹ̀ nìkan yóò rántí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti yóò àmọ́ tọrọ àforíjì lọ́dọ̀ Allah àwọn ẹlòmíín náà tún bá fara mọ́ pípé bó ṣe túmọ̀ rẹ̀ náà ló ṣe ikele lédè lárúbáwá ábẹ yẹ íbú ìyábẹ ìtumọ̀ na náà ni ọ̀rẹ́dẹ yàhúdù áwùdẹ pada padà náà sọ pé ìnà wa ni wọ́n padà fàbọ̀ sí ọ̀dọ̀ wa wọ́n padà sí tọ́ láti rí nínú àdìsá nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó kọ́ wa pípẹ́tà máa ń rìnrìn àjò kásá dùà dùà safar Allahu akbar Allahu akbar Allahu akbar subhana alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun اللهم إني أسألك في سفري هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علي سفري هذا واقو عني بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعكاء السفر كآبة المنظر وسوء المنقلب في المال والأهل so ṣé máa tún bọ̀ ẹ tún ṣàdúrà náà bẹ́ẹ̀ tẹ́ bá wá délé ńkọ́ ẹ tún ṣàdúrà yìí tẹ́ bá délé ẹ wá sọ pé ayé bò wò náà. تائبون عابدون لربنا حامدون lẹ́yìn ìgbà tẹ̀ délé nù ààyèbùnà à ń darí padà à ń sẹ́rí padà sílé tá ìbùnà à sì ń tọrọ àforíjì lẹ́ni tó yẹ pé à ń túbà ààbìdùnà à sì ń jẹ́ni tí ń jọ́sìn fún Allah ní rọ́bìnà hamidun olúwa ẹlẹ́dàá nìkan lásìn fẹ̀yìn ẹnìkan kọ́ ló sọ wa ẹnìkan kọ́ ló gbà wa ẹlòmíì kọ́ ló là wa tá a fi délé lálàáfíà allah rabbul alamin ló ṣe bẹ́ẹ̀ fún wa. ààyèbùnà tààyèbùnà ààbìdùnà ní rọ́bìnà hamidun a sì dúpẹ́ fọlọ́n gbogbo gbẹ́ntó tíráàbù ló máa ń wí nínú àwọn mùsùlùmí. à mi o lọ́gbọ̀n hmm, kẹsẹkẹ lọ adélé ọmọ lọ pọfọ ọmọ pògèdè kó o fáwọn ìyá rẹ o ká yóò fò o dúpẹ́ fáwọn ayé àdánù so àdúrà tó sẹnu tó bá ń lọ àdúrà tó sẹnu tó bá ń bọ̀ àdúrà tó sì sẹnu tó bá délé ọlọ́ni wa ti ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا الله رب العالمين lẹ́yìn ìgbà tó ti sọ nípa ká máa ṣe dáadáa sóbì wa méjèèjì ọlọ́run lẹ́gàá tó wá sọ tó pa wá láṣẹ pẹ̀lú kíkà máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa àwọn àbátan wa àwọn àyíkan wa àwọn àbídà wa pọ̀ ká máa sokùn ẹbí pọ̀ ká máa ṣe dágunlá ká máa pa ọ̀mẹ́nìkan tó bá yẹ ń bàbá mi tó bá yẹ níyà mi fámìlì kan kọ́mọ wá mi wá wà á ti rẹ̀ lọ́kọ̀rọ̀ bẹ́ẹ̀ ọkọ̀ fún àwọn ẹni tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tó súnmọ́ pẹ́kípẹ́kí ní ẹ̀tọ́ wọn ní ẹ̀tọ́ wọn hmm. ẹbí anabi sallallahu alaihi wasallam ó ti ṣe sọ nínú hadith. يجي أمك وأباك ثم أدناك أدناك سيدا تاسي بباريك سيدا تاسي ياري أبي سيدا تاسي ياري سيدا تاسي بباريك لينا أويني تتصمو أويني تتصمو من رواية من ثم الأقرب فالأقرب لينا أن تصمو لينا أن تصمو tọ́ láti mọ̀ pé sísokun ẹbí pọ̀ ó pàtàkì ó máa ń ṣe sábàbí kọ́lọ́mù ọba kó lánàá rìsìkì fún yàn ó sì máa ń ṣe sábàbí kọjọ́ èèyàn kó pẹ́ láyé gẹ́gẹ́ bí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ló ti ṣe sọ nínú ìgbàwọ́ ọ̀rọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ ilé tí imaamu Bukhari àti Muslim àtàwọn míì tá gbé jáde anábì sallallahu alaihi ni man ahabba. أن يبسط له رزقه وينسأ له في أجله فليصل رحمه النبي صلى الله عليه وسلم قال أن كان تبعا في كل وضع كفي يقبى أرزكي ونفون tí wọn bá ní àyè gba rìsíkì yẹn púpọ̀ tó ń sìn fẹ́ kí wọ́n lọ ọjọ́ kú rẹ lára fún ọ nfẹ́ kí wọ́n lọ ọjọ́ kú rẹ lára fún ọ kọ́ pẹ́ kó tó dé kọjọ́ rẹ kó pẹ́ láyé fàlìyànsẹ́lì rọ́ọ̀hìnà kí a sokùn ẹbí rẹ kí a ẹbí rẹ. àwọn olùmọ̀wá wọn ní ọjọ́ tí kálukú kù náà ni ó kù nítorí pé ọlọ́run sọ pé wọ́n lẹ́yìn akhira Allahu nafsan. إذا جاء أجلها والله خبير بما تعملون ọlọ́run bá kò ní lọ ẹ̀mí kan lára ní ìgbà tí àsìkò kú rẹ̀ bá pé kò ní lọ lára so bákan náà ọlọ́run bá ẹlẹ́dàá wa ó ní òun mọ àwọn ẹni tó ọ̀kọ́ kú nínú wa òun sì lọ ẹni tó kú gbẹ̀yìn so láti fi mọ̀ pé ńgbà tí ọjọ́ kú kálukú bá ti tó wọn gbàgbé fìlà òsì má so oníkálukú ń lọ náà ní tásìkò bá ti tó pílánì tún máa pé ẹ wọn lọ ọjọ́ kù rẹ lára fún un láti mọ pé àrùsìkì Ọlọ́run ti kọ ẹ ńgbà tí yẹn wà nù ìyá rẹ náà láti rán màláìka ẹgbẹ sọ àánú hadithi Abdullahi bin Mas'ud radiyallahu anhu nígbà tó máa kú sùn mẹ́rin yorùsọ́lù ilayhi al-malak فيؤمر بأربع كلمات لكتب رزقه وعمله وأجله وشقي أو سعيد so wọ́n kọ àrísìkí rẹ̀ kalẹ̀ bóun ni ó tó bóun ni ó mọ̀ bákan náà wọ́n tún kọ iṣẹ́ tó gbélé ayé ṣe iṣẹ́ òun ni ó mọ̀ sí wọ́n kọ bákan náà ọjọ́ ayé rẹ̀ iye ìgbà tí ó lò tí ó fi kú wọ́n kọ lẹ̀ bákan náà sọ lórí ni àbó lórí rẹ̀ ti kọ lẹ̀. so asi ma pé anabi sallallahu alayhi wa sallam nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam wọn ni rufi'at al-aqlamu wa jaffat as-suhuf wọn ma ti gbé gègé òkè gègé náà fi kọ kádàrà wọn ti gbé òkè tipẹ́ ìwé náà sì kọ kádàrà sí wọn náà ti gbẹ tipẹ́ nítorí délé yìí báyìí. àkọọ́lẹ̀ tọ́lọ̀ nǹkan kò ṣeé yí padà sùkánì tún máa pé arúzìkì rẹ̀ ó lékún ọjọ́ ayé rẹ̀ ọjọ́ kú rẹ̀ yọ pẹ̀ ó lè jẹ́ pé ọ̀kan nínú sábàbí tọ́lọ̀ ẹlẹ́dàá fi máa yí kádàrá padà onílà nàbì sallallahu alaihi wasallam sísokùn ẹbí bó ti jẹ́ pé a ti máa sábàbí kan ṣáájú. oní àlàdùà màtá nàbì sallallahu alaihi wasallam sọ pé la yaruddu al-qadara illa ad-du'a kò sí tó lè yí kádàrá dà àfàdùà tó nǹkan míì náà tó tún lè yí kádàrá padà lélẹ́yìí oní àní kéèyàn so okùn ẹbí pọ̀ láṣẹ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kò ní lọ ẹnìkan nígbà tọ́jọ́ kù rẹ̀ bá pé ọlọ́run ní lọ ẹnìkan lára nígbà tọ́jọ́ kù rẹ̀ bá pé wàláàkín pẹ̀lú sábàbí kó sokùn ẹbí pọ̀ pẹ̀lú sábàbí kó sokùn ẹbí pọ̀ ọlọ́run ọba lè lọ ọjọ́ kú rẹ lára tí ó fi kún fún ọ. árìsìkì rẹ wọn ti kọ́ nítorí kò ní lékún kò ní dín ṣùgbọ́n pẹ̀lú sábàbí kó sokùn ẹbí rẹ pọ̀ árìsìkì rẹ lè lékún sí i. sọ eléyìí náà jẹ́ sábàbí kan nínú sábàbí tọ́lọ́ máa fi yí kádàrá padà sọ eléyìí jẹ́ báwọn tafsir kejì táwọn olùmọ̀ọ́sẹ̀ fún àdéhùn yìí òun náà ní pé ọjọ́ tó kù ló kù arísìkí rẹ kò ní lékún ọjọ́ ayé rẹ kò ní lékún ṣùgbọ́n àlùbáríkà lọ́wọ́ ọlọ́wọ́ bá yọ̀ bọ̀ fi àlùbáríkà sí arísìkí rẹ yóò fi àlùbáríkà sí ọjọ́ ayé rẹ o lè má ní o ní ní ju ń tọ́lọ̀ ń kọ́ pé ò ní lọ ṣùgbọ́n rere àti dáadáa tí ó ti ara rẹ̀ jáde àwọn ẹni tó níjọ ọlọ́lá ìníye ìgbà wọn ní rìṣe nínú dúkìá wọn. bákan náà ọjọ́ tó kù ni wàá kú ṣùgbọ́n làwọn kò fún ọ láwọn ṣẹ̀ṣẹ̀ láwọn ṣe dáadáadáadáadáa téèyàn fi rẹ́sán lágbà lọ́dọ̀ ọlọ́run lọ́la gbẹ́ndà fìyàwó téèyàn fi wà lìjànà irú ìtàwọn ẹni tó lo ìlọ́po ìlọ́po rú ọdún tiẹ̀ tí wọ́n ní rìṣe lọ́wọ́ àsìkò díẹ̀ yìí tó méjèèjì náà ìwò lọ́wọ́ aburú kò sí ètò burú ẹni tó bá ń fẹ́ dáadáa yìí kó sokun ẹbí rẹ̀ pọ̀ kó sokun ẹbí rẹ̀ pọ̀. wọ́n ní nígbà tí àyà yìí sọ́nà ẹlẹ́dàá ni wà á ti lọ́ọ́ àkọ́hó fún mọ̀lẹ́bí rẹ̀ tó jẹ́ ẹni tó súnmọ́ pẹ́kípẹ́kí ẹ̀fún lẹ́tọ̀ọ́ rẹ̀. ولا نبوى محمد صلى الله عليه وسلم أكتوا أماني فاطمة أوافني فدك شكرا لك بواي أرام بيمبا كوفي سعيني ندرك فدك تاني النبي فني أبو كوفدك أم بنين أنتو لهم بوان النبي صلى الله عليه وسلم فيئا nítorí pé gbogbo ní sábà ti jagun gbà tọpọlọ máa mọ bọ ànábì ni àtàwọn mùsùlùmí wọn máa ń pè ní fẹyì èyí tá a bá jagun ká tó rí gbà wọn máa ń pè ní ghanima á sì mà wípé gbogbo ń tọ́lọ̀ wọn bẹ lẹ́dàá wa tó bá darí sọ́dọ̀ àwọn mùsùlùmí tí wọ́n rí gbà lọ́dọ̀ àwọn kèfèrí láì tá a pè ní fẹ́yì yóò máa jẹ́ lillahi وللرسول ولذي القرباء واليتامى والمساكين كما جاءت الله كما جاءت النبي صلى الله عليه وسلم كما جاءت ملابي النبي صلى الله عليه وسلم أتاوى موركا أتتاوى لاين سو àwọn mùsùlùmí táwọn ń bẹ النبي صلى الله عليه وسلم wọn ní nípìn lónìí màdánà ti ti kú kọ́ á pé ọlọ́run ẹlẹ́dàá wa náà ó darí arísìkí kan sí wa láì jà so á sọ pé arísìkí yẹn kò ní jẹ́ tàwa jagunjagun tó rájà tọ́lọ̀ fi fún wa lárísìkí yẹn so yóò máa jẹ́ ti àwọn mọ̀lẹ́bí anabi sallallahu alaihi wasallam arabi arísìkí ti máa wọlé fún anabi sallallahu alaihi àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ halalan tayyiban torí ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ pé wa ju'ila rizqi tahta dhilli rumhi ọlọ́run bá fi àrísìkí mi sí abẹ́ òjì ọkọ mi abẹ́ òjì ọkọ yẹn lárísìkí mi wà ìyẹn ni pé jagunjagun là Ànábì sallallahu alaihi wasallam àwọn owó tí wọ́n máa wá bọ́ sọ́wọ́ Ànábì látàrí ogun àti jagunjagun tó jẹ́ bákan méjì ni èyí tó bọ́ sọ́wọ́ ànábì láìjà wọ́n ń pè ní fẹ́yì eléyìí tó bọ́ sọ́wọ́ ànábì látàrí gbàjà wọ́n ń pè ní alọ́gánìmọ̀ tọ́ eléyìí jọba. torí rẹ̀ hàn fada kò ń bẹ nínú fẹ́yì àdìsí wa sọ pé ìgbà tí aya yìí sọ kalẹ̀ ànábì fún Fátímà ní fada kò fẹsẹ̀ rìn lẹ́yìn torí pọ́ takò ń tọ́ sẹ̀lẹ̀ hmm. kó tó ti pé a rí àkọlé kí wọ́n ti sọ pé kò fẹsẹ̀ rìn lẹ̀ kò lè fẹsẹ̀ rìn lẹ̀ torí tí kò takò ń so wọ́n ti kọ àkọlé sí pé kò fẹsẹ̀ rìn lẹ̀ so ṣùgbọ́n wọ́n mú wa nítorí pé ńgbà tí fádàtì yẹn ilẹ̀ tí wọ́n ti ń dáko ni so. ara ń tọ́lọ̀ ń bọ́ ànábì nù sallallahu látàrí pé wọ́n àjà táwọn kèfèrí fi túlẹ̀ fi lẹ̀ so ilẹ̀ oko ti dínú kún bẹ́ẹ̀ gidigidi ìgbà tí ànábì sallallahu alaihi wasallam máa kú ní tí ti ó ṣeéṣe ká fi kún àbòmá àbí àdínkù àyọkúrò kọ́ wọbẹ̀ torí pé kò dàbí tí wọ́n máa ń ka hadith tí wọ́n máa ń pìtàn oríṣiríṣi ọ̀nà wọ́n lè fi kún wọ́n lè dínkù bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ìtàn wá ní wíwá hadith ibẹ̀ láti máa ń jọ torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn síra síra á rí i pé oríṣiríṣi ìyànjú iná làwọn èèyàn gbà láti já máa ewu gán lódodo ewu ní ọ̀sẹ̀lẹ̀ nínú àwọn nǹkan tá à ń kà nù síra. nígbà àwọn kan tó ń lu bàǹdírì tí wọ́n ń jó wọ́n mọ̀ sọ pé ibi jó wọ́n fi pàdé ànábì nígbà ànábì wọ màdínà tọ́lá àlẹ́yìnà ọ̀gbọ́rí so so nítorí ìwé síra ká ti kọ́ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kọ̀fẹ́ kọ̀fẹ́ kà ó ẹ̀yin jẹ́ nímọ̀ tí ti mọ̀ kí wọ́n ti ṣe àdèfíyà fún nǹkan ọ hàn sẹ́yìn pé irọ́ lásán kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ṣùgbọ́n ẹni tó ti gbà tó ti gbọ́ tó ti gbà tó ń sì fẹ́ lu bàǹdírì tó fẹ́ lu sákàrà tó fẹ́ tàdíréke sẹ́wọ̀n pé tí wọ́n máa wínú pé ẹ̀ bá àmọ́ gbà wọlé sí kò kú sí ìtẹ́ gbà wọlé náà rì hmm. so nítorí délé yìí báyìí àwọn olùmọ̀ wọn gbìyànjú gan láti jọ síra kábìlì mọ owó lòdodo owó ní sòdodo wọn kọ síra ní ìsèjúra kan àtọ́fẹ́ ni. السيرة النبوية الصحيحة السيرة النبوية الصحيحة إليها تقانين علماء فجاء القابة ní aljami'a al-islamiyya àwọn náà kọ so à ń pè ní dr akram diya al-umari so ìpìlẹ̀ rẹ̀ jọ ma al-iraq. ọlọ́kọ̀wé yẹn ó gbìyànjú gán gbogbo ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ nínú síra ó gbé sórí scale àdé àti síbẹ̀ ni àbíbẹ̀ síbẹ̀ ni àbíbẹ̀ tó iṣẹ́ tó ti ṣe ń ṣe ti pẹ́tipẹ́tipẹ́tipẹ́ ni kó tó kọ́kọ́ kọ ìgbésí ayé ànábi sallallahu alaihi wasallam ní Mẹ́kà ìgbésí ayé ànábi Mẹdínà ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wá ní ìṣẹ̀ wá ṣe as-siratu an-nabawiyyatu as-sahiha walhamdulillah tó rà yẹn wọ́n wà fún gbogbo ẹni tó bá fẹ́ rà ẹ lè ríra so gbogbo orí eléyìí á fi máa ma kí lọ ṣẹlẹ̀ kí ni ọ̀ṣẹlẹ̀ èwo ni wọ́n bò máa èwo wọ́n fi kùn tí wọn náà kàfé ní jẹ́ pé gbogbo agbọ́ pé wọ́n wí bẹ́ẹ̀ agbọ́ pé wọ́n lọ ṣẹlẹ̀ tí ó ti ṣẹlẹ̀ tó kí ni kókó nǹkan tá a fẹ́ mú jáde ń bì nísìnyí nínú síra wọ́n ní Fatima radiyallahu anha wọ́n bá Abubakar radiyallahu anhu lẹ́yìn ìgbà tó ń ti di àrólé lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ni wọ́n ń béèrè kí ló gún òun nínú nǹkan tí bàbá òun ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi sílẹ̀ pàápàá jùlọ nígbà tá mọ̀ pé ànábì ò fọmọ méjì sílẹ̀ sáyé àfi Fátímà yìí nìkan. ẹ ti mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run tí èèyàn bá kú tó bá yẹ pé ọmọbìnrin nìkan ló bá fi sílẹ̀ ìdajì dúkìá tẹ̀ fi sílẹ̀ ni ọgbà. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف فأما من فاطمة لجة النبي صلى الله عليه وسلم هي التانين طبعا سو ما تو wá أبو بكر Abubakar bẹ́ẹ̀ Abubakar wá sọ pé ìtàkùn ìtàn náà ní sọ Abubakar wá ò ní nǹkan kan lẹ́tọ̀ tó yẹ ká fún ọ nínú nǹkan tá à nàbì sọ̀rọ̀ bá àìsàn náà fi sílẹ̀. bọ́lá ni ó dáa sí àti fádàkì náà ibi tí mo lọ àti fádàkì tó jẹ́ fáyì tó jẹ́ ilé oko ńlá tọ́lọ̀ ń fún ànàbì sọ̀rọ̀ bá àìsàn náà láìkò jà ó láti fádàkì náà ó kí ẹjọ́ sẹ́yìn bá kú ní ìsìn tani ó jẹ dúkìá yín wẹ́n àwọn ọmọ òní ok sáàni tani ó ti ti ajẹ́ tó fi pọ́ ọmọ rẹ̀ oníjogún rẹ̀ so sáàni Abubakar ọbí ọlọ àbáyé sísàlàyé ló ti dẹ́kun ànábì sallallahu alaihi wasallam náà ló fi yé wa bẹ́ẹ̀ wípé náṣínú. معشر الأنبياء نرث ولا نورث وما تركناه صدقة àwa àwa ànábì Ọlọ́run jíjogún náà máa ń jogún ẹlòmíì wọn yìí jogún tiwa gbogbo níta bá fi sílẹ̀ sàrà ni. so àwọn òpìtà míì sọ pé èsì yẹn ìyẹn ò dùn mọ́ Fátímà nípa ìbínú yẹn ló bá kú ní iwájú Abubakar tó fi wá sọ láìsí oṣù mẹ́fà lẹ́yìn ikú ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn ògbà pọ̀ àgbà pé àwọ̀ ó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà débi pé ẹnìkan á bínú ìgbésẹ̀ tẹ́nìkan gbé lórí nǹkan tó ṣe pé ànábì náà ló ní kọ́ mọ́ wáyé bẹ́ẹ̀ àrò bẹ́ẹ̀ ó súnmọ́ kó jẹ́ pé inú nǹkan táwọn wọ́n máa ń pè ní ad-dass wat-tahrif so ó máa ó wọnú history wọnú history islam àbùmá àdínkù ìlọ́lọ́run ká yí padà ká sọ pé ṣẹlẹ̀ bí ò ti ṣe ṣẹlẹ̀ tòwé àwọn ṣíà náà dánrọ ẹ̀wò nínú history of islam ọ̀pọ̀lọpọ̀ tí ò ṣẹlẹ̀ wọ́n sọ pé ṣẹlẹ̀ náà ni mo fi sọ pé ìtàn lọ sọ bẹ́ẹ̀ kìí sàdéètì náà gbà wá báyìí so ẹ̀mọ̀ pé ṣíà kí ló ń fẹ́ ó fẹ́ kírésì ọ̀tẹ̀ àtọ̀tá láàrin àwọn sọ̀hábà ni ó sì fẹ́ fi hàn pé tó gbogbo ẹni tó bá ti ní ìṣe pẹ̀lú àwọn lè má mú ta wọn tó tó fi dórí ìyá wọn àbòsí náà ni gbogbo àwọn sọ̀hábà yẹn ṣe sí wọn àbẹ́rẹ́ rí nǹkan náà àbòsí ni wọ́n ṣe é sí wọn tí wọ́n lọ jẹ́ pé lọ́dọ̀ àwọn ṣíà yẹn gbogbo ń tẹ́yìn mọ́ ní Islam tó wá kẹ́ mọ̀ nípa Islam ẹ̀rí tí gbogbo ẹ̀ làwọn máa rúùlù wípé kò sí mbẹ̀ kò sí kò sí máa out kò sí kò sí kò sí nítorí nítawọn náà ní kíkẹ́ lè máa pé á ah, aláìdá làwọn sọ abẹ́ yìí àlóòótọ́ ọ̀rọ̀ rẹ̀ wà logic náà tí bá kúta ní báwọn máa ká ló ń sànàbì ti máa wò ó ilé ìjẹba torí àdéhìí yóò fẹsẹ̀ rìn fún mọ̀lẹ́bí rẹ fún lẹ́tọ́ rẹ kìí ṣe dandan kọjọ a sì lè yọ owó náà nínú ẹ̀ a lè yọ owó náà nínú ẹ̀ ẹ̀tọ́ rẹ ó náà ní pé gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé bàbá rẹ àti ìyá rẹ àwọn sẹ́jẹ́ ìyekan àti ìbátan bàbá rẹ ìyekan àti mọ̀lẹ́bí ìyá rẹ àwọn náà tún lẹ́tọ̀ọ́ lórí rẹ lódodo àwọn òbí ọ̀tá àràtà àmọ́ ìbí ti dà wọ́n pọ̀ pẹ̀lú bàbá rẹ gẹ́gẹ́ bí àwọn àbúrò bàbá rẹ àwọn ẹ̀gbọ́n bàbá rẹ gẹ́gẹ́ bí àwọn àbúrò bàbá bàbá rẹ ẹ̀gbọ́n bàbá bàbá rẹ àti bàbá bàbá rẹ gan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ọmọ akálukú wọn gbogbo wọn ìbí ti jọ dà yín pọ̀ tó ń ti gbé nínú àwọn wọ̀nyí àwọn kan bẹ tó ṣe pé ìwọ àtàwọn tẹnìkan bá jọkùnrin tékejì jóbìnrin atúnlẹ̀ fẹ́ra yín tó ń ti pé ìbí dà yín pọ̀ síbẹ̀síbẹ̀ ẹni tó bá wà nínú wa fún lẹ́tọ̀ọ́ rẹ̀ nítorí pé mọ̀lẹ́bí náà jọ nìyí wà á ti dàlùkọ̀rùbá haqqa bẹ́ẹ̀ náà ní lágbọ̀n ìyá wa nítorí pé ìyàwó ọ̀jábọ́ láti sámà bàbá kan ló bí màmá kan ló bí bàbá tó bí ìyá wa tó àwọn èèyàn wa mọ̀lẹ́bí wa ni ìyá tó bí ìyá wa àwọn èèyàn wa mọ̀lẹ́bí wa ni so ọkọ ibi tó a máa tẹnra rẹ jẹ pé àbọ̀dá kan pé mi máa bó dẹ̀ ṣe jẹ́ sí mọ́mì ó dẹ̀ máa dẹ́gbẹ́ ẹ láàmú pé ọmọ bá ṣe jẹ́ ni bó bá ṣe fi kọ́ jẹ́ ni sẹ́mi wà lájọ jẹ́ ni ìwọ náà lẹsẹ jẹ èyí tó ti mú jẹ sí mọ́mí ẹ àwọn ti jẹ sí wa náà tó ń bá jábúrò mọ́mí rẹ ìwọ ńkọ́ ìwọ ti di ọmọ ẹ̀gbọ́n tiẹ̀ ok ọmọ ẹ̀gbọ́n èèyàn ṣé wà tá ni kìí ṣeré nítorí pé mọ̀lẹ́bí jọ nìyí mọ̀lẹ́bí jọ nìyí ọ̀dà nìsín ọmọ ẹ̀gbọ́n màmá rẹ̀ àtàrà àta lọ́n lọ́n lọ́n lọ́n lọ́n tí ẹ bá jọ pàdé níbi tí nǹkan ò ti fara rọ tóníkàlùkù wá talẹ́ni tí ojú àwọn dọdọra wọn ọ̀dọ́ ta lọ́lọ́ ọ̀dọ́ ọmọ ọ̀dọ́ ẹ̀sọ́ dàgbòrò mọ́mì rẹ ni ṣá ọ̀nkù àbíbọ̀ ọ̀dà èyí náà wá èmi náà wá mùsùlùmí ti gbà ni èmi náà ti gbà ah. ajẹ́pẹ́ ẹjẹ́ dúró tì yín dáadáa torí pé kò ní wù ẹ máa wò ká o kò ní wù kó òun orí kí rí nítorí pé ọmọ àǹtí òun ni ọ. bákan náà ìwà ní rẹ ọkọ̀ kọjá lọ ni ìwọ wá rí òòrí ló fi wá kọjá lọ wọn sọ ah ah Ismail Ismail Ismail ẹgbẹ̀rún mọ́tò wọn ti kọjá kọmọkùnrin rẹ nìkan ẹnìkan náà pọ̀ ń rí ìwọ Ismail kẹ́kẹ́ ajé Ismail ọmọ anabi Ibrahim ni wọ́n ní nítorí pé Ismail ọmọ àǹtí mi àbí òye nítorí ìnlé ah, ìnlé ìnlé ìnlé náà ń pé ẹlòmíì bẹ́ẹ̀. kó ló ń gbọ́ péyàn kan sọ̀rọ̀ a ọmọ àǹtí mi bí ọmọ náà lọ jẹ́ sí mi yóò pé ọ nítorí kò tiẹ̀ ní ara rẹ̀ tiẹ̀ nígbà kó wọ́n máa wọ kó kọ́ ọ máa lọ bá wọn. so kátìẹ̀ pé wọ́n náà rí kátìẹ̀ pé ó rí gbé torí tó fi hàn pé ọmọ má gbé náà ní kó rí mo tún wá tàn pèrè sí pẹpẹ pẹpẹ báwọn ṣe sáré bọ̀ ká àbọ̀dá dàbọ̀ ọ̀dà bọ̀dá à ewu lè tó ṣe kẹ́sì máa wọ ọmọ olójú páípọ̀ mu ọmọ àǹtí mi ni o so wọ́n máa rántí rẹ̀ náà kí ló dà yín pọ̀ kí ló dà yín pọ̀ àwọn ẹlẹ́ńtọ́ pé tó bá da fún ọ ìdùnnú yẹn ṣe tiẹ̀ nìkan ìdùnnú ti bá àwọn náà ẹ mọ bẹ́ẹ̀ lómi ṣe ń bá yín yọ̀fà wàláhì tọ́lá ẹ̀ máa bá ń sìn bá yín yọ. ọwọ́ pé ọ̀rọ̀ alẹ́ àti fẹ́ǹsì rondo kan náà ayé ìdùnnú sì ti kún gbogbo ayé tiwọn. pé ha àwọn máa ń tí Allahu Akbar à ah, inú mi dùn bí ẹ bá jẹ sínú mi lónìí kò ní kọsẹ̀. kìí sì wọ́n máa tiẹ̀ kìí sòun àmọ́ torí kíní kankan tó da ohun àti màmá rẹ̀ pọ̀ tí wọ́n jọ dé tẹ̀gbẹ́tàbúrò nígbà tí ìsìnkúri rẹ̀ dọ́ta kò wá sí ní dunu sí dáadáa tó bá ṣẹlẹ̀ tó máa sí rẹ̀. nítorí ẹ̀ àwọn mọ̀lẹ́bí wọn lẹ́tọ̀ọ́ lórí wa o lásán kọ́ ni ó rò pé nǹkan kan lọ Jámánì wọn lọ fẹ́ ṣègbéyàwó torí tiẹ̀ tó yẹ pé ẹlòmíì ọ̀jọ́ ń kọ́bọ̀ kọ́bọ̀ báyìí wọn ọ̀jọ́ rí ẹlòmíì ó ti torí pé ó fẹ́ ṣègbéyàwó yọ wá láti Gọ̀m̀bẹ́ sọ ń bẹ́ẹ̀ sógbómọ̀ sọ ń bí kì í máa ṣeré torí pé sí Jos ẹsẹ̀ ló fi roughly five hours Jos kúmọ̀ sógbómọ̀ sọ yìí tí mọ́tò bá dáa dáa dáa dáa dáa ó kéré jù tí ò dúró rárá lọ́nà ẹ lò ten hours ìwà wò wọ́n fojú wi náà ọ̀nà ọ̀dá wọ́n fi ara ṣe wàhálà mọ́tò kòtò kòtòkòtò kòtò tó kúnjú ọ̀nà wa wọ́n tún fẹ̀mí wéwu àwọn dánadáná àwọn ajínigbé kọlọ̀mbá ni tún nàìjíríà sí àfà wọ́n tún wá náwó wọn nára wọ́n á dé tán wọ́n á ṣe gbọ́ngbọ́ngbọ́ngbọ́n pé kílẹ̀ fẹ́ sọ pé jámọ́ ẹ má wà ó tẹ̀síbẹ̀ ní gbọ́ tẹ́lẹ̀ ní à ẹ̀rí pa mí fún ọ. <laughs> so kí ni kókó tó gbà wọ́n wá àwọn ọ̀fẹ́ kí mọ̀lẹ́bí ọ dàrú kọ́ bàjẹ́ lórí táwọn wọ́n lọ ń gàrí wọn ni irú ọmọ pé kíyàn gàdí ó tó dá yìí lọ́lọ́run ti pè sákòkò tí wọ́n ń jẹ gbà wọn máa ń lọ sépo lẹ́ẹ̀dì fún wa ni àbí gàrí àbágbàdo ó rí i pé gbogbo ohun tí wọ́n bá tún gbé lọ àwọn náà ni ó tún lọ rà á lọ́jà sábà wá pé nǹkan tẹ̀yìn fẹ́ fún wọn lọ́wọ́ wọn lójú ẹ̀yìn ńlẹ̀ bàbá olówó ayé Allahu akbar torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn mọ̀lẹ́bí èèyàn gbọ́dọ̀ kọ́yìn àwọn kéré o ìwọ ò jẹ́wọ́ tí ọba sí mọ̀lẹ́bí so ambosibosi kọ́ a sọ pé wọ́n nuclear family life ni wọ́n fẹ́ ṣe wọ́n so ọmọ rẹ̀ ìyàwó ẹ̀ so mo fẹ́ rí anybody jọjọjọjọ come here kò sí wàhálà níjọ́ tí yà á jẹ níta téèyàn rántí pé ó yẹ kéèyàn ní bàbá màmá kò tí ẹ̀ sí malẹ́bí téèyàn tiẹ̀ lọ sáábà títí ẹ má ṣe jìyà gbé ẹ wá ràn mí lọ èèyàn kan ni wọ́n á dí mi lọ́nà tí gbogbo wọn sọ pé lọ dájà ara rẹ gbé níjọ́ náà lọ́ọ́ mọ ìmọ̀lẹ́bí àjàjà ẹni bá ti ní tọrọ kọ́bọ̀ àwọn ìfẹ́ rí màlẹ́bí o ìfẹ́ rí màlẹ́bí because etí máa kún orí tí wọ́n ní pé ẹ̀ màlẹ́bí kí ni mo kọ́ àwọn owó àyàn owó náà fẹ́ gbà <laughs> owó náà fẹ́ gbà bàbá tó wọ rẹ̀ ń sàn àbẹ́rẹ́ rí gẹ́gẹ́ wọ́n gẹ́gẹ́ tó gbogbo owó tó lọ níláyé yìí gan kò gbọ́ bùkátà èèyàn kan tó o bá lówó jù bẹ́ẹ̀ lọ wá láì owó rẹ gbogbo owó kò gbọ́ bùkátà èèyàn kan ẹ̀yin ọmọ bó ṣe rí ni adárànbọ ni lọ́rùn lówó nítorí pé ìgbà téèyàn bá lówó ẹ̀rì ìrònú èèyàn yóò ra wà limited gbogbo ẹ ẹ máa tẹ ẹbí sínú gbèsè ayé sínú náà fọ yàrá méjì alhamdulilayi gbogbo ẹ náà ní lọ láì fi lélẹ̀ fọ́ mi mo máa tún gbìyànjú tó pé bá irú mẹṣíìnì rondo táwọn obìnrin máa gùn ladies àbí mo bá lè rà so ẹ ní ìsìn òjijì náà kàn ó fi five million ránṣẹ́ sí ọ gbàgbé gbogbo bọ́jẹ̀tì ayé rẹ tẹ́lẹ̀ half million kété ìparí ayé yẹ half million so ẹnìkan kan fi five million ránṣẹ́ sí ọ wàlẹ́ o ti bẹ̀rẹ̀ sí ní ronú fifty billion fifty billion So that is my budget now tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n sọ pé máa kọ́ yàrá mi di yàrá mi di báwo máa kọ́ ilé olójúlé ẹgbẹ̀rún méjì. mọ́tò tẹ́nìkan ò borí lù yìí lórí five million bá gbowó ṣe rí ma adáhàn bọ ni lówó ìrẹ́ ló jẹ́ pé tí ọba òkú olówó olówó ti ẹni èyí wọn wá owó rẹ̀ lè gbọ́ bùkátà ẹni pọ̀jù owó lè gbọ́ bùkátà ẹni pọ̀jù torí tí wọ́n bá padà tẹ́tù máa rí pé gbogbo owó chẹ́ǹtì ni gbogbo tẹ kó fọkọ ọ̀ràn kankan tó ń torí ẹ̀ ipò kásọ́mọ̀lẹ́bí ọ̀tọ̀ ipò owó kan ló fẹ́ gbà ọ̀tọ̀ kọ́dà gẹ ẹni tó bá gbowó lọ́wọ́ rẹ fẹ́ràn rẹ ni tí ẹ bá lọ mọ abẹ́ yẹn ó sì ṣe àwọn náà rò ó ẹni tí ń pé kọrùn lọ́kọrùn lọ́nu fámìlì kí ni ìgbà mélòó ló ti lò láyé tí ò bí ọ lè rí kọ́bọ̀ àbójoojúmọ́ ní bí ọ lè rí owó ni ìyẹn ń tẹ̀mí ní ìṣe ti lọ forty eight years ìwọ náà tó ti dé fámìlì rẹ̀ wọ́n tẹ̀sẹ̀ wá forty four ni ta ló wá ti sáyé pọ̀ jù nù yín òun ti sáyé jù ọ lọ ok wọ́n fi lò forty eight years just of recent ìní bí ọ pé ah wọ́n náà bá pọ̀ láti rí o wọ́n bùkátà kọ ọ̀ràn mi lọ́wọ́ torí sẹ wa tá à ń ṣe ní ìsinyìí báyìí ọbẹ̀ dẹ̀dùn arìnlẹ̀ máa lọ bàbá sì rówó fi fi síwájú yóò gbé pẹ́ẹ́lí kò jù báyìí so ni wọ́n bá ní kí ni ókè ó ti fojú sówó mi àpẹẹlẹ lásán torí pé kótó bí ọ lè rí owó tó wọ́n kọ̀ẹ̀sẹ̀jẹ́ kọ̀ẹ̀sẹ̀jẹ́ pé ẹni tí ń bí ọlẹ́rìí náà ti sóore kan fún bàbá rẹ̀ rí ó ti sóore kan fún ìyá rẹ̀ rí ọwọ́ fún ọjọ́jẹ́ fámìlì ẹ̀ ti tó wọn pọ́n ọ ni ẹ̀hìn tí wọn náà wá sí mi tó fún ọ̀rọ̀ rí tí ó jáde lẹ́nu ẹ̀ ẹ̀rí bá wọn màmá bàbá wọn pọ́n púpọ̀ nísìnyí o ò fún mi lówó o tún sọ jágàn lẹ́nu kí ni yóò bọ́ sọ o ò lówó o ò tún lọ́rọ̀ rí lẹ́nu kí ló ń ṣe é láti ìsopó <laughs> torí ti eléyìí èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é pé yàní ẹ má ẹ má fi wà lé fámìlì dànù kódà bó lówó tó ní fún ọ sọ̀rọ̀ rí ni a àsìkò tẹ béèrè sí yìí bá èmi náà ní àwọn pírójẹ́tì kan wájú tí ń bùkátà owó gan owó tẹ̀ sì béèrè fún kìí ṣe bí iye kan pé kí n sá kàn iye kan ránṣẹ́ sí i ayé irú eléyìí ò sí nìyí àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run tọ́lọ̀ ń bá ní kó sí ẹ dákun tí wọ́n pọ̀ sí àwọn ní pọ̀ sí àwọn so àmọ́ ọwọ́ pè àgbà táwọn pè pé àwọn ọmọ bó rí mẹ́sẹ̀gì àwọn àbíkẹ́ mẹ́sẹ̀gì ewu mẹ́sẹ̀gì tí mo ní kọ́ ọ̀ràn mi lọ lórí èmi kí n ràn yín lọ. ìyá mi àgbàgbà mi ni mọ̀lẹ́jọ́ jẹ́gbọ́n àtàbúrò bẹ́ẹ̀ bá fi owó àwọn oníkẹ́ máa fi tẹ̀bí ti jẹ́ ẹ wá pé wọ́n ti ń já ọkọ̀ ẹbí bẹ̀rù tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ mọ̀ padà wò ní sábàlẹ̀ jẹjẹ mọ̀lẹ́bí ọmọ padà wò ní. owó tún sẹ́pẹ́rẹ̀ ní ìsìn ti ràn wọ́n lọ́wọ́ ti wà ń pò kàn. so gbogbo fámìlì ìwọ ni wọ́n máa gbé gbogbo ẹ̀tì láyà pípọ̀. àwọn ọmọ mẹ́ta báyìí o wọ́n ti ṣe ẹ wọ́n ti parí nẹ́kọ̀ wọn àti wàhẹ́kì o ọlọ́run ni wọ́n rí mú o so bẹ́ẹ̀ sì wá bá wọn sí táwọn náà bọ́ sí yunifásitì o sọ́wọ́ ìwọ náà máa gbé gbogbo eléyìí so kálukọ́ kan máa retí pé graduate graduate graduate ẹ bá wọn wá ibi tí wọ́n wọ̀ tí wọ́n tí wọ́n á di ẹrù sí wa lọ́rùn ni o ẹ̀kọ́ tí wọ́n kọ̀ tó ẹ pé máa sẹ́lá máa sẹ́lá kálukú ti dá dúró ẹ̀dá sẹ́yìn ò tún jowó lọ ìwọ ní àwọn ọmọ tiẹ̀ àwọn náà lọ ọmọ tiwọn wọn kó gbogbo ẹ tí wọn kọ sáàtì orí bẹ́ẹ̀nbẹ́ẹ́ ìtọ́ba lè rí ṣẹṣẹ gbogbo nǹkan yẹn tí yẹn bá ń ṣe ọlọ́wọ́n bọ́ padà sànú yẹn náà ẹ fáwọn náà lẹ́tọ̀ wọn wal miskin àtàwọn aláìní ẹ fáwọn aláìní náà lẹ́tọ̀ wọn tọ́ba èsì káláìní kó gbégbá bára o nù gbégbá bára wabna sabil ọmọ ojú ọ̀nà arìnrìn àjò tí nǹkan tán fún tí ò ní tó fi lè tẹ̀síwájú ìrìn àjò rẹ̀ ó lè jólówó ńlu rẹ̀ ó lè jólówó gidigidi ńlu rẹ̀ àmọ́ lójú ọ̀nà ní ìsìn ó ti dá ọmọ ojú ọ̀nà tí ọ̀bá rẹ̀ ní ràn lọ́wọ́ ó lè lálàdì tó ẹ̀ lọ́wọ́ sọ irú rẹ̀ sì máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn gan ẹ̀yin gan alára lónìí tẹ wà nípò ẹni tó lè ràn yàn lọ́wọ́ ó lè ṣẹlẹ̀ sẹ́yìn náà lọ́la tẹ́ pé kí ti pò mówó tó tó lọ lọ síbi kan gbígbé yàn lọ sí Kaduna so wọ́n sì sọ pé owó ọkọ̀ just twelve thousand naira six thousand alọ six thousand so ìwọ wa mú ọmú eh, nǹkan bíi twenty thousand lọ́wọ́ pé ọ̀túnla náà so ó sì dé sílé fámìlì ni lára fámìlì tá à ń wí náà ni so àmọ́ owó yìí báyìí ń tọ́ra fáwọn ọmọ wọn àti tí ìwọ náà tọ́ máa tọ́ máa lò ọ̀nà ṣẹlẹ̀ tá a lérò wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn dáná dáná lọ dání dúró kálukọ́ yá kó rẹ̀ kọ́ máa kó wá tó wọ́n gbowó lápò rẹ̀ tó bá di pé tó wọ́n mọ̀ tí mo bá àyàn ṣe máa dùn bára lójijì ẹ dákun ẹni bá rí jẹ kó fẹ́mi náà o ẹni bá rí jẹ kó fẹ́mi náà o subhanallah ọwọ́ adébi tó ń lọ àwọn tó lọ bá yàní kọ́ndíṣàn wọn wọ́ọ̀sì ju bó ṣe lérò lọ tí ìyẹn ti sọ pé àgbọ̀dá ah, mi ẹ mọ̀sẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wa báyìí báyìí báyìí báyìí kọ́dà mo ti kúrókò kọ́lá má ti abúrékì o so mo nídìí owó tí ń tẹ̀sí padà kọ́dà náà bá ní à kọ́dà wa náà wò pé wá tọ́ wáyé gbọ́ngbọ́n tiẹ̀ pé gbọ́ngbọ́n kan sọ̀rọ̀ tiwa náà pé ẹ rọra fún wa ní ìgbésẹ̀ kí láà fún yín wọ́n ti gbà á ah! àfi dábàá bọ bá lè mú sọ̀rọ̀ fún kéde mọ́tíláṣí <laughs> nítorí máa ṣẹlẹ̀ nípa eh, ìṣẹ̀lẹ̀ máa gbọ́n ju yàn lọ wà láàyè tẹlifí ọmọ takarọ sórí bí yorùbá ṣe máa ṣe kékeré ni òun kọ́ ẹ̀ kò jọba ṣẹlẹ̀ o sì lówó kẹlá kan tó mú atm tó lọ last card náà ló kó lọ so àbí ìlú yẹn gan kò sí atm mo mú atm lọ́wọ́. <laughs> àbáwọn olórí ikú tó da ijó ti gba atm àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàláì ni ọba ah ìjọba máa ti yàn èmi náà èmi náà àjàjà tó tiẹ̀ tó jẹ́ pé ń lékè ni owó tó tiẹ̀ ní lábẹ́ tìmùtìmù rẹ̀ is hundred thousand naira ǹgbọ́ làásà àfọwọ́ ránṣẹ́ Kaduna tó <laughs> wọ́n bọ̀ wá kó owó pé ah nígbà tó ti jẹ́ pé wọ́n láwọn padà sílé ni kì í ṣe pé bóyá wọ́n ní ká fá wọn lówó ká táwọn fẹ́ ná táwọn fẹ́ jẹ àwọn èso kùrọ̀ òwúrọ̀ ẹ̀sìn wọn lọ sí Mando garage tí ò fẹ́ tí wọ́n lé ọkọ̀ ẹbí wọ́n lé ọkọ̀ tí wọ́n lọ sí agbọ̀n ibi tí wọ́n láwọn lọ tí wọ́n bá sì wọkọ̀ lóòótọ́ kí a rí dájú pé ilé ni wọ́n ń lọ so a jẹ́ pé kẹ́ ẹ wá fún wọn one thousand yìí fún obìnrin oúnjẹ lọ́nà Allahu akbar yóò gba owó yóò máa sọ̀kọ̀ ni yóò tún máa dúpọ̀ pé ah tẹ̀sán fún un bá ọkọ yẹn Allahu akbar pẹ̀lú gbọ́dọ̀ tí mo bá délé lọ́la àti ẹ̀rọ wọ̀ ọ̀gbìn ẹni àá níjì ah, ọmọ yìí gbogbo orú rẹ̀ máa ṣẹlẹ̀ èèyàn gbọ́n bí tí ó ṣèyàn kọ́ rẹ ẹ láàánú sẹ́ni tẹ̀yìn bá rí kó wà ń kó kẹ sàánú rẹ lónìí ìwọ náà máa tó lè tẹ̀lẹ̀ sí ọlọ́la àìmọye nǹkan iná náà sọ pé tí ẹni tí bá máa ń rìnrìn àjò nípa tìrìn àjò yìí tó bá ní gbogbo tójú òun rí lórí ìrìn àjò ló wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní kò lù wá anything tó bá lè mú ọ fẹ́ travel ò ní travel torí pé oríṣiríṣi nǹkan ni máa ṣẹlẹ̀ ẹ bára yín nípò ẹni tó gọ̀ ọ́ tó ń tipẹ́ gbọ́n ẹ sì ní lè lu ọgbọ́n àfi kẹ́ ẹ fi àgọ̀ kẹ́ ẹ fi yanjú àárín nítorí tó bá fẹ́ sọ pé ọgbọ́n á jìyà so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ ẹ tó fún أما يعني هذه ولا تبذر تبذيرا أتمنى نكونهم إن المبذرين كانوا إخوان الشياطين أنت رفعون إن كنا أما يا شيطان واو كان الشيطان لربه كفورا لا يموري من شيطان الجسل ولداري لا يموري من شيطان الجسل ولداري lẹ́yìn rẹ̀ lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ni abrahamu àwọn ẹni tá a wí yìí tó máa tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ ìwọ lagbara lágbára rẹ ò lágbára láti ṣèrànlọ́wọ́ nígbà yẹn ọ̀fẹ́ ọ̀fẹ́ kọ̀yìn sí wọn nípa ń tán béèrè ò lágbára àmọ́ wọn náà fi ojú síbi kan inṣàlá síbi tí mo fojú sí tó bá ṣe sóore ìní sẹláì fi nǹkan sọwọ́ sí yín onídìgbò ọmọ kà ó ìwọ ọ̀fẹ́ yẹra fẹ́ni tí ń tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ nínú àwọn ẹni tá a ní kó fún lẹ́tọ̀ọ́ wọn nítorí wípé wọn náà fojú sun orí kan látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ ti ń bọ̀ àmọ́ tó o tí ì rí gbà má bá wọn sọ̀rọ̀ burúkú má bá wọn lọ́kàn jẹ́ kò bá jẹ́ fámìlì rẹ kò bá jẹ́ láìní kò bá jẹ́ arìnrìn àjò má bá wọn sọ̀rọ̀ kò bá kùn gbé ṣùgbọ́n faqul lahum qawlan maysura ọ̀rọ̀ tó rọrùn ọ̀rọ̀ pẹ̀lẹ́ ẹnìkan ọba wọn sọ ọ ọ̀rọ̀ pẹ̀lẹ́ ẹnìkan ọba wọn sọ torí pé wọn náà ní ẹni tí ò ní kò sì lè fi ẹni tí ò ní kò lè fi tọrọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó pọ̀rọ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́ ọ̀rọ̀ tó rọrùn ẹnìkan ọba wọn sọ bí kò sàdéhùn fún wọn pé inshàlá. inshallah tí nǹkan bá ti bọ́ sí fẹ́mi náà ní àwọn mọ̀lẹ́bí rẹ̀ pẹ̀lú gbọ́nà ẹ̀rọ wọn. ìlàkùn ẹ̀ má bínú bọ̀dà mi ìlàkùn ẹ̀ má bínú àǹtí mi àbúrò mi fọwọ́ wọ́n tí n tẹ́mi náà retí tó bá ti bọ́ sí pẹ̀lú gbọ́nà ọ̀rọ̀ mi lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí nǹkan kan ọ̀rọ̀ tó lẹ̀ tárísìkì tó bá ti tọ̀dọ̀ ọlọ́run bọ́ sí mi lọ́wọ́ pẹ̀lú gbọ́nà ẹ̀rọ wọn tí bùkátà bá ti fún yìí. فقل لهم قولا ميسورا تدين títọ́lọ́n bá ti ní kí nǹkan ọ̀gọ́ sí ẹ rọ̀wọ́ so ó sì yẹ kí ìgbésí ayé ọmọ lọ́nà ìṣe pé káka léńlékúlé sẹ́ni tá a léńlékúlé sí tó náà fi máa wọ́nà àti fọ̀ wá nífọ̀kúfọ̀ bá a ti fọ́ àgbà nígbà tá àgbọn bá ti lé lékulè afọ́fọ́kífọ́ ni mẹ́sì jẹ́ ni tó ṣe pé wọ́n máa lé àwọn èèyàn jìnnà àwọn mọ̀lẹ́bí ẹ ọwọ́ ògede pé ìwọ́ba àti nítọ́rọ́kọ́bọ̀ lọ́wọ́ tí bọ́ba tó fún ọ tó sì jẹ́ kí tiwọn kọ́ há gádígádí wọn náà lọ́ba tó lè mú gbà yí padà tí wọ́n tó ní lè padà dẹni tí ò ní má táwọn tí ò ní lónìí lè padà dẹni tí ò ní lọ́la. irú ọwọ́ ọlá tí wọ́n fi ń gbá wọn lójú irú ọwọ́ àpò tó ń fi lọ́ wọn mú ọwọ́ tí wọ́n lè dọ́wọ́ ọlá yẹn ó lè dọ́wọ́ tí wọ́n máa kàn wọ́n náà lábùkù kò sí nǹkan tí ọ̀sẹ̀lẹ̀ rí jẹ̀mọ́ lábẹ́ sẹ́mẹ̀ yìí ẹ̀mọ́ yìí tó ti fa àbùkù kan bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ padà wá dípò ní ọlá wa bọ́ sí lọ́wọ́ àmọ́ kàkà kó wọn kàn wọn lábùkù dáadáa ló ń sùn sí ìwọ náà jẹ́ èèyàn dáadáa ọmọ dáadáa fáwọn mọ̀lẹ́bí rẹ láti já ọmọ burúkú owó ilé ayé ayé láàrí owó ayé láfìsí ayé náà بعد جو عند القيامة لا إنساب بينهم ولا يتساءلون ọ̀rọ̀ bídà wá kò ní símọ́ ẹnì kò tí ẹni béèrè ẹnìkan tó wà jọ gbẹ̀ndà òkèèyàn títí láti bára wa bóyá lálùjẹ́nà táwọn ọmọ náà fi bára wọn nínú náà ìgbà náà wọn á máa béèrè àwọn mọ̀lẹ́bí rẹ̀ torí ẹ̀ ọ̀dọ̀ wọ́ wa ẹ má jẹ́ kí mọ̀lẹ́bí ó bàjẹ́ lórí wa ẹ má jẹ́ kó kàn bí kọjá lọ́wọ́ wa Ọlọ́run lè dára kó bá wa tún àwọn ìdílé wa ṣe kó jẹ́ kí ìfẹ́ kó jọba láàrin wa Ọlọ́run má ṣe wa ní ọ̀tá ara wa pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa ṣetán tí mo fẹ́ dà ní mọ̀lẹ́bí rú mọ́jọ́ ráyè láàrin wa subhanahu wa ta'ala wa bihamdik ashhadu an la ilaha استغفرك واتوب اليك wọ́n wọ aṣọ tí ó bò gbogbo ara wọn látòkè títí délẹ̀ yóò bò títí dé òkè ẹsẹ̀ wọn eléyìí ni aṣọ tóbìnrin fi ṣe sọlá táṣọ bá ti wá kéré síbẹ̀ tí wọ́n á ti sọ̀lá kọlọ mọ̀ pé nǹkan gbára gbóná lásán ni aṣọ tó wọ̀ gbọ́dọ̀ bo gbogbo ara rẹ títí dóòkì ẹsẹ̀ rẹ ètò túmọ̀ sí pé tó bá forí kalẹ̀ tí àtẹ́lẹsẹ̀ rẹ hàn kò bá sọ láti rẹ jẹ. wọ́n ní pé ṣáwọn lè máa ṣe ìdúrà fún lórí sàárè àwọn àwọn tó wà ní kọ́ńpáàdì dáadáa sọkùnrin làwọn àbòdùn ẹni tí wọ́n bá sìn kú sílé wọ́n ti kọ́kọ́ sọ àṣìṣe àṣìṣe ńlá àṣìṣe pé wọ́n takò lànà ànábì sallallahu alaihi wasallam kẹ́kẹ́ nu tó fi kọ́ wa ní ká lọ́ọ́ máa sin òkú wa sórí tẹ́ tó ń ti àṣìṣe yín náà ẹ ṣàdúrà fún òkú yín ṣùgbọ́n ìsàdúrà fúnkù ọ̀sẹ̀ dìgbà tẹ́ bá lọ sí di sàárè rẹ̀ ọ̀sẹ̀ dìgbà tẹ́ bá lọ sí di sàárè rẹ̀ nítorí pé eh, sàárè ẹ̀yọ̀ kan kìí ṣe orí tẹ́ ntí sẹ́rí a sì sọ ni pé tẹ́ bá fẹ́ bi orí tẹ́ wò àdó àwọn lẹ́sìn tẹ́ bá débẹ̀ lẹ́yìn kìí ṣe orí tẹ́ sàárè lásán ni lẹ́yìn torí di eléyìí báyìí tẹ́ bá bẹ sàárè bàbá yín àbí màmá yín wò òbúrú náà pé kẹ́ ẹ tọrọ fún wa ń bẹ̀ àmọ́ ẹ má lérò pé a lè ṣàdúrà fún wa àfi ká lọ síbi sàárè nà. wọ́n ní táwọn ṣe yọ zakat lórí pọ́pátì àwọn àwọn ní pọ́pátì púpọ̀ bọ̀ kò ṣe pé wà nìkan. dáadáa ẹ yọ zakat lórí àwọn pọ́pátì wọn tọ́wá yẹ pé àwọn pọ́pátì tẹ níyẹn wà fún títà rírà níta bá ti ní fún títà rírà á yọ zakat àwọn tó wá ké ń tẹ́ gba lórí pẹ̀lú properties ní kẹ́ ẹ nílé ẹ ní àwọn mọ́tò tẹ́ ń gùn ẹ ní àwọn engine tẹ́ ń lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ yọ zakati àwọn lẹ́yìn wọ́n yọ zakati fún lé wọ́n yọ zakati fún mọ́tò wọ́n yọ zakati fún àwọn equipment àfi tí gbogbo ẹ bá wà fún títà nítorí bá wà fún títà là máa yọ zakati rẹ̀ yà. wọ́n ní ṣé táwọn bá ń ṣe táwọn bá ń kíkàrà bí bí ṣe ó tọ́lọ́ káwọn kí wítìrì lọ́wọ́ àwọn ẹni sọ wítìrì àwọn àjò bàbá àbá jí ní. ẹni tí máa ń dá sọ láti tàràwé ìhè rẹ sí ó lè lọ wítìrì rẹ lára títí dòru àwọn tó bá wà lẹ́yìn ìmáàmù ìmáàmù ti ṣe wítìrì ìṣòwò náà bá ṣe nù kó ọmọ bá yá pa sí ìmọ̀ náà. Assalamu alaikum. Ẹ ẹ́ níbi ìkọ́bí ìjẹ́ ó tọ́ tabarí rẹ̀ kókò tó ṣe sọ̀dá ara rà ṣùgbọ́n tó jẹ́ mùsùlùmí káwá fi bá sọ pé kó máa ṣe sọ̀dá ẹ̀ kan iná nínú márùn-ún tí ara ṣe lè kó máa ṣe lè yíyọ ní ìsìn. ẹni ìyẹn ṣe sọ láti rárá rárá àmọ́ mùsùlùmí ni tí pé olè ti jẹ́ mùsùlùmí káfìrí lélẹ́yìn káfìrí lásán lásán nítorí Islam ò ní í ṣe pẹ̀lú orúkọ ò ní í ṣe pẹ̀lú pápá ẹran súnà rẹ̀ níbi islam ní í ṣe pẹ̀lú táàbì pèèyàn ní mùsùlùmí oníkọ́jọ́ pé mójútó ojúṣe mùsùlùmí ẹni ò bá ti mójútó ojúṣe mùsùlùmí kìí ṣe mùsùlùmí káfìrí lásán làwọn eléyìí tòtí káfìrí ọba ti gba islam gbogbo tí mẹ́mẹ́ sí islam náà ni ọmọ bá wa ṣe kìí ṣe pé ọ̀sọ̀ pé ọjọ́ mójútó àṣùbà ìfì yòókù lẹ̀ káfìrí náà tó ní ìjẹ́bù sí i. àwọn ní kò bùkátà kò bùkátà tó jù ní gbogbo ilé. wọ́n ní àwọn ní olóńgbò tó lè ti dàgbà gan wọ́n ní àwọn dẹ́mọ̀ pé kò tọ́ fáwọn láti jẹ́ Islam pé dáwọn lè fáwọn tó máa jẹ́. àbúrò fún wọn ẹbí ó kú kẹ́ẹ̀sì ẹ ló ti dàgbà gan tó náà á ní kú jẹ́jẹ́ rẹ̀ ẹjọ́ kú ó bá ti kú kẹ́ẹ̀sì kí á ti kébi kẹ́ wá lọ sí kẹ́ lọ ṣe sàárè fún un kẹwàá tí wọn lọ ya fọ́tò rẹ̀ tí kẹ lọ gbé kẹ máa gbé fúláwà sí lọ́dọọdún bí táwọn òyìnbó tí ò gbádùn náà. wọ́n ní fámìlì àwọn pé gbogbo àwọn fámìlì àwọn pátá náà máa ń ṣe bílíà káwọn dẹ̀ máa ń sọ fún wọn táwọn gbọ́ àwọn táwọn sọ̀rọ̀ táwọn ènìyàn wọ́n ní ṣé káwọn lè stop láti máa sọ fún wọn kíríkì tẹ̀sẹ̀. ẹsẹ̀ rí kẹ́ mọ̀ sọ fún ẹ má sọ fún wọn máa bú yín kò sí wàhálà mi kọ́lá kan tó máa sọ̀rọ̀ yín lẹ́yìn gbogbo ẹ̀ náà lọ́lọ́run bó wo máa ń jẹ́ yín fún wàlúùjẹ́ náà inṣàlá. wọ́n ní pé obìnrin làwọn pé ṣe gbogbo nǹkan ní àwọn bí owó àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí ọkọ̀ àwọn náà nìyí. ń bò ń bẹ̀. ntọ́kùnrin ní ọlọ́ni ntọ́kùnrin ní ọ̀nà lóní lirrijali nasibun mimma iktasabu wa lè mi linnisa'i nasibun mimma iktasabna ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله inna Allaha kana ala kulli shay'in shahida wọ́n torí de eléyìí báyìí owó obìnrin obìnrin lónìí owó tọkùnrin náà ti jọ lónìí bó ló ti wá jẹ́ pọ́pọ́ yín lónìí kí nígbà tó yẹ ti pé wọ́n fà lẹ́yìn abẹ́rù. ọlọ́run ní sọ̀rọ̀ bí ìṣá pé. àbọ̀kọ yín sọ fún yín kó ló ń lówó yín ni. ọlọ́run ní sọ̀rọ̀ bí ìṣá bí lórí wípé rákàbí kò gbẹ̀yìn àwọn á tún gbàgbé sí súrà mi pé kí nìkan àwọn aláwọ̀ kọ̀ọ̀kan láwọn ọ̀dọ́ tí wọn bá ti jẹ́ pé tí wọn gbé gbàgbé ló mú wọn síbẹ̀ à ń bẹ lọ́n kọ́ má sìn kankan lórí wọn à ń bẹ lọ́n kọ́ má sìn kankan lórí wọn nítorí pé wọn nù hadith náà tí Imam tó gbé jáde pé àwọn máa ń kà níbi sọláàtì làásì bẹ́ẹ̀ bóòrò àbí àṣọ wọn nàbí sallallahu alaihi wasallam ní rákà kẹta àtẹkẹrin ni wọn fẹ́ ké ní tó gùn tó fàtí alẹ́ méjì so eh, torí ẹ ẹlẹ́yìn wọn pè ní tahmin ó máa ń dàbí máa ń dàbí ìrìbá nàbí lọ sọ pé màmá kejì fátíà lọ torí ẹ náà la sọ pé à ń bẹ lọ́kọ́ máa bòrò tó bá kó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan rí àbẹ̀yìn kí ó ti pé àwọn àmà màmá àyàfi lọ́wọ́ ti jẹ́ kókó lọ́wọ́ lọ́wọ́ ní báńkì torí pé sọ abẹ́ kan táwọn bíbí ṣe eh, olùdarí fáwọn sàhábà kan lórí ìrìn àjò kan wọ́n fẹjọ́ rẹ̀ sùn pé gbogbo kí ó tó bá ti kẹ́nu sọ láti ó tó ka kúrò wà láwọ lẹ́yìn rẹ̀ wọ́n wá síbi kúrò wà láwọ ní ké tí wọ́n sì ní irú rẹ́sìn tí sàbẹ̀ yìí ní kí ló dé wọ́n nítorí pé wọ́n rí pé ìròyìn ọlọ́run òun sì fẹ́ràn ọ̀la ó wá wò láti máa gbà ọ̀nàbí náà ti fi hàn pọ́ lọ́nà náà fẹ́ràn náà. wọ́n ní bàbá mi ti di pé lóní àwọn wá bá wọn tọ́jú tó máa wọn tí bàbá wọn bá wà láyé ọkọ ló máa ń yọ fún ìyàwó ẹ̀ tọkọ ọba sí láyé obìnrin òun náà ni wọn máa yọ nǹkan rẹ̀ fúnra rẹ̀ tó bá rẹ̀ ní bá gbẹ́rù rẹ̀ tó bá yọ kò sọ àlà. wọ́n ní ṣọ́ọ̀pù àwọn ibi táwọn ti ń ta oògùn ibi táwọn lè sọ láǹbẹ̀ tó rẹ pé àwọn pálí oògùn ìyàwó wọn wà lára rẹ̀ ibi táwọn lè sọ láǹbẹ̀. tọkùnrin làwọn àbóbìn. ọlọ́kùnrin làhán obìnrin ibi tó ti yẹ kó máa ṣe sọ láti rẹ̀ nínú ilé rẹ̀ ilé rẹ̀ gan-an ibi tó tún bọ́ sí kọ̀rọ̀ gidigidigidi ó ní ládàá púpọ̀ ju gbangba lọ nínú ilé rẹ̀ sẹ́yìn wá níbi tẹ́ǹtì tó gùn ṣọ́ọ̀pù tí a lè máa ṣe sọ láti rẹ̀ ó ti di yorùbá lẹ́bù so níbẹ̀ yẹn tán à ń bẹ lọ́nkọ́ má burú so tí ọba á ní burú ẹ gbọ́dọ̀ gbé fọ́tò síbi tẹ́ǹtì ṣe sọ̀dá náà wọ́n ní ṣé àwọn lè ṣe ìbádà tó ní pé èèyàn ní èèyàn wá àkọwọ́dọ̀ náà bí kí àti sọlá kí àwọn máa bẹ́ lọ́wọ́ àti kí àti sáwọn. olùsọ láti wo ẹ̀yin lẹ́kàn dá fúnra yín ẹ̀ bá ti dá fúnra yín ó ti takò súnà so amánìsìn ká pé yọmọ kàmí ẹsẹ sùyàmù ń bẹ àbí yọmọ ìtìlẹyìn ẹsẹ sùyàmù ń bẹ bá nàbí ṣe wá lójú kòkòrò ká máa ṣe ẹ wá sínú ẹ wá ní wọlọ wo sùyàmù tí mo ṣe lónìí sí báyìí fún mi ẹlẹ́yìn ọ̀dọ́. wọ́n ló bèrè àwọn àwọn máa ń ní àwọn àròrí burúkú ìròrí ṣe tá àlọ́pọ̀lọ́ gan pé tóbi oṣù mẹ́rin báyìí pé ìgbà tí àwọn ìṣe. tí wọn ọ̀pọ̀ lọ́kọ ni ẹni tí ò bá lọ́kọ àwọn àròrí burúkú máa wá sórí wọn o àbọ̀ lọ́kọ kọjá pọ́kọ́ pátì ìròrí burúkú lè wá sórí ẹ̀ tó o bá ti lọ́kọ lọ lọ́kọ kíákíá tọkọ rẹ bá kọ́ ti fẹjọ́ sùn ẹjọ́ sùn kan lè bá àbọ̀ pàkíyèsí rẹ̀ so kọ́ bá jẹ́ pé wà isolated wọ́n nìkan lọ ń dá gbé ẹnìkan kan sí pẹ̀lú rẹ̀ ó tún léwu so kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ tí ìròrí burúkú bá ti pọ̀ fún yàn especially àwọn obìnrin bá ń dá wà ń dá wà báwọn ó súnmọ́ pé nípa àlùjánu lè fọwọ́ bà ọbẹ̀ tà ọ̀gbọ́dọ̀ máa dá ọ̀gbọ́dọ̀ máa wà ń bi táwọn èèyàn kan ti wà pẹ̀lú rẹ̀ láwọn fámìlì àwọn èèyàn rẹ̀ wọ́n ti wà pẹ̀lú rẹ̀ àkọ́kọ́ rẹ̀ sì máa gbọ́ àlùkùránì lọ́pọ̀lọpọ̀ níbi tó wà yẹn ìròrí tó wà lórí rẹ̀ ọ̀sọ́ bó ṣe jẹ́ àmọ́rú ìròrí náà àwọn kan sọ pé bọ́yá ìròrí burúkú tí àṣetọ́ ni máa mú wá fáwọn yẹn làwọn. wọ́n ní ṣé báwọn bá ti ṣe wá fún mi níta pé ṣé dandan ni báwọn fún ṣeré yorùbá ni máa ṣe sí àpèjì fámìlì nípalùkù àwùjọ ṣé dandan báwọn ti ṣe mi. àkùdù tẹ́wájú ti àkùdù ìyàwó ìyàwó ti di ìyàwó so wàlímà ló kù so báyà wàlímà là ń ṣe yẹn so ẹlẹ́yìn nù. wọ́n ní àwọn ọ̀fẹ́ ìmárì níjà orílẹ̀-èdè àwọn ẹlẹ́ẹ̀kejì ìmárì táwọn lè sọ fẹ́ táwọn lẹ́sẹ̀ pé àtàrà ìṣẹ̀lẹ̀ yìí. lọ́kùnrin ló wà bóbi tí wàá gbọ́ pin ni kí ló fẹ́ sọ pé o ṣe jù náà rí ok fún ọ lè bá a lù lẹ́gbàá yóò fi sọ fún obìnrin tó fẹ́ fẹ́ kó ti ṣe zìnà rí tí wọn mọ̀ pé tó bá ti fẹ́nu rẹ sọ náà ló fi máa bú ọ láéláé so tó bá jẹ́ kó obìnrin ni tí ẹ lè má lè ṣe gbé pamọ́ ẹ̀hẹ́n wọn á máa ti rí i pé àwọn ọ̀gá ń lé so kí ló dé bó lọ lọ so wọn lè béèrè so náà kó ni ọmọ wa kà pé zìnà ló ń ṣe ń gan àtọ́kọ́ ló ń bò láti rí èsì pàṣírí rẹ̀ tú so kọ́mọ́ tú àṣírí ń ló ti dà jù kó kó kó wá nǹkan kan tí ó gbé bọ́lá fẹ́ bẹ́ níjọ́ kan láti ibìkan sí ibìkan nìbálé bá ya àbẹ́rẹ́ rí nǹkan náà nítorí pé ó mú sọ́kọ bàjẹ́ tí wọ́n á mọ̀ pé nìkan ti kọjá lára rẹ̀ rí kó tó di pò ń fẹ́ ọ àbí tó náà bá jọ́gùn so gbogbo orú àwọn kan wọ̀nyẹn ẹ̀ka ṣàkíyèsí rẹ̀ so ọmọ atọrọ àforíjìn tí wàá gbé nàìjíríà wa ló wà tó ti ṣe zina àmọ́ àwọn gbogbo ilé ayé gan lónìí yàtọ̀ sáwọn ibi kan ibi méjì tí wọ́n ti ń lò fún ọlọ́run yìí tí wọ́n ti fi ìyà jẹ ọ́ tọ́lọ̀ ní kí wọ́n fi jẹ ọ́ tí wọ́n á débi tí wọ́n ti fi ìyà jẹ ni wọ́n mọ̀ pé ọ̀rọ̀ rẹ tó bá ti jọ́ gbé ní alùpùpù wọ́n mọ̀ pé táṣítẹ́l mẹ́ṣíà lábẹ́ bọ́lọ̀ ń bá ti fẹ́ tó bá wù yóò sọ àmójúkúrò fún un kò ní fi àjọ tó bá sùn yóò fi àrẹ jẹ tó ọmọ àtọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ọmọ kábàámọ̀ àmọ́ kọ wàá kà sẹni tó fẹ́ àbẹni tí wọ́n fẹ́ pékè ní ọjọ́ bó ti ṣe tó. wọ́n ní sọ tọ́ kíjọba níbi tó ti ń lò fi ṣẹ̀ríà pé kíjọba wá yí òfin kan padà nǹkan mọ̀lífà rẹ̀. bó wọn ṣe yí bó wọn ṣe mọ̀lífà rẹ̀ wọ́n mú sáǹpù wọn. wọ́n ní bí ìtàn náà tó bá ká mọ̀ máa nà kéésù òfin ọlọ́run eré mi ìyẹn ò ṣe yí padà láíláí àmọ́ mo ti fá ìdá ilé sọ ni pé a na ẹni tó ṣe zina lẹ́gbàá hundred a sì tún gbé pamọ́ fọ́dún kan lọ sí ìlú àgbèjì fọ́dún kan àmọ́ wọ́n ní kàkà máa fi. ọwọ́ nà wọ́n ti wá sí ẹ́ńjìnì tí ọmọ àná ẹ̀yìn náà ni modification ó rò kó yé wa ẹ̀fẹ́ kò nà ó ti ẹ́ńjìnì ọlọ́ọ̀ni ọmọ àná. wọ́n pátó sínú láàwẹ̀ pátó sínú láàwẹ̀ wọ́n ní àwọn ọdẹ sọ́ọ̀tà wípé ah, àwọn èèyàn máa ń wọ́n máa ń dà wọ́n láàmú ní nǹkan wá fó ilé káwọn bá ti gbà nígbà tí pé sáwọn ìgbọ́ àwọn dẹ̀ nífẹ̀ẹ́ gba àwọn fẹ́ wá já báwọn gbà sórí. ok ẹ̀rọ báwọn fọ́léfọ́lé. pé àwọn dẹ̀ ti ń wò pé àwọn ò lè rajà àtìgbà yẹn. ẹ̀yàwó ẹni tí ó gùn ẹ̀yàwó ẹni tí ó gùn lájà àbí tí ó yà ajá àwọn òṣùpọ̀ lọ́ba gbénu lé òde ní ọ̀mọ̀ wọn òde ní ọ̀mọ̀ wọn. نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك